بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير العالمين محمد وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدا وقف ولون ولون وبا إليتي أو تنسي ولا nínú ìgbésí ayé wa láàárọ̀ yìí tó sì ṣe déédéé lórí nǹkan tí àwa náà tá ń fẹ́ òun náà ni pé ó jí wa láyọ̀ àti àlàáfíà lálẹ́ àná òǹkàlùkù wa náà là ń dágbére fúnra wa wípé ọlọ́run kó jẹ́ ká tún ju ọ̀la lọ pé ó di láàárọ̀ o ọlọ́run kó jẹ́ ká ju ọ̀la lọ afáàdúrà tí ń dì í ọlọ́run ọba tó wá fi èròǹgbà wa tá à ń ṣàdúrà lé lórí náà tó fi wá sí kùn ń gbé àánú ẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run eléyìí ló jẹ kẹdà ọmọ ọmọ wípé nígbà tí ẹ̀dá bá ní òun tiẹ̀ ṣàdúrà ṣàdúrà àdúrà wọn ò gbà kò ṣàdúrà tóun ṣe rí láyé tó gbà áà ó ronú dáadáa ni o bó bá ronú dáadáa ọmọ yìí pé èyí tó pọ̀ nínú àdúrà rẹ tó ń ṣe náà ló gbà ọ̀pọ̀ ọgbà aláṣọ wípé ọlọ́run jẹ́ ají dáadáa ó jí dáadáa ó wà lálàáfíà ọwọ́ aládùúrà tó ṣe ò tó a tó pàdé láyọ̀ o ọlọ́run jẹ́ dáadáa o àwọn tó ṣàdúrà fún dé dáadáa ẹ bá wa náà láyà tàlàáfíà o wọn dé wọn bá wa náà lórí láìsàárẹ̀ àdúrà gbà náà nù èyí tó bá wá kù tó bá wá ń béèrè tọ́lọ́hún tí ì ṣe fún òun òun ló kù tó tún tẹra mọ́ àdúrà lórí ẹ̀ ó wàá ronú lórí ẹ̀ náà wípé agẹ́sí pé tí ọba wá dín kan wọ́n bá wá tẹ̀ ọ lọ́wọ́ ajẹ́pọ̀ọ́rẹ́ náà ló sì já sí okú ti bẹ ọlọ́run ọlọ́run pé yóò jẹ́ tiẹ̀ nì torí pé tó tó wọ́n padà máa wá kọ̀ǹpilé pé bámọ̀ ah, ni mo béèrè nǹkan yìí mélòó mélòó ẹni tó béèrè chairman local government lẹ́yìn tó yẹ kó chairman local government tó náà ló kórí ibú baláyé àti jọba àdìkíyàmù mélòó mélòó ẹni tó béèrè kó òun di gọ́vnà ìjẹ gọ́vnà rẹ̀ náà ló kórí ibú baláyé bí àti jọba àdìkíyàmù mélòó mélòó ẹni tó béèrè kó òun jẹ president jẹ pé jẹ president náà ni ó mú sórí ibú wájú ọlọ́run olùlówó láyé àwọn ẹni máa pè lóníkò ṣùgbọ́n ẹni tó ṣe ẹni tó wá jọ kọ̀ǹtẹ́ǹsì gbà náà tágbára ti ọ̀ka tóun ò rí tóun ò rí ipò náà wọ́n padà tó mọ wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run jọ náà ìpótọ́ ọlọ́run ọmọ dúpẹ́ ọlọ́run ọmọ dúpẹ́ torí ìdílé ìbéèyàn bá ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run káàmọ̀ yìí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdúrà wa tá à ń ṣe lọ́lọ́run gbà èyí tí ọba ti wá sí fún wa káàmọ̀ yìí pé ó sì ní hikimọ̀ kan lọ́dọ̀ ọlọ́run ọba tó torí ẹ̀ tí òjò sí é ni àwa wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà lórí àwọn eléyìí tó ṣe lórí wa tó fi wá sí kò ń dé àwọn nǹkan tá à ń fẹ́ ìkẹ́ ìdẹ́kọ́ mọ bá ànẹ́bì kọ́ mọ bá àwọn ará ilé ẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo tó bá fi dáadáa tẹ̀lé ànábì tó fi jíjọ́ gbé nàlẹ́ kìámà gbogbo wa náà pátá tá kírun láàyè kọ́lọ́ ń kọ́ gbàdúrà gbogbo wa ó fi wá sí kòńgé àánú ẹ̀ pẹ̀lú àmọ́tí ìyá arhamar rahimin pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú nínú àdíìtì àtìrà arba ọ̀nà nàwáwíyà eléyìí tí a máa ń kà fúnra wa ní gbogbo yàmàlẹ̀ ahadi báyìí eléyìí tí a ó máa tẹ̀síwájú níbi àdíìtì ẹlẹ́ẹ̀kẹrìnléní ogún. hadithi ẹlẹ́ẹ̀kẹrìnlélógún yìí ẹni tó gba hadithi náà wá náà ni àfàwà Abu Dharr kí ọlọ́run kó bá wa yọ sí wọn. bàbá náà jẹ́ kan nínú àwọn sọ̀hábà nẹ́bì tó sì dún ní Nnebi, nẹ́bì púpọ̀ kí ọlọ́run kó bá wa kẹ́ bàbá náà nínú àwọn ọ̀rọ̀ tí bàbá náà wá gbọ́ eléyìí àdìsí yìí là máa ń pè ní ọ̀kan nínú àwọn àdìsí olùkúrísí ìyẹn ni ọ̀rọ̀ tó ṣe wípé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá direct kò sí alàgàtà kan láàrin ọlọ́run àti anabi sallallahu alayhi wa sallam nígbà tó ọ̀rọ̀ náà ń wá inú délé ibi yàtọ̀ sí alukur'an ni wọn ní torí pé alukur'an bí wá sí tọ́tì jibril òun náà làlùkùránì fi wá lọ́mìnì sọ pé nínú zara bí i ruhul amin ẹni tí mú àlùkùránì wá òun náà ni màláíkà jibril ṣùgbọ́n eléyìí láàrin ọlọ́run àti ànábì sallallahu alaihi wasallam òun náà ni òun tiẹ̀ ọ̀kan wá ní eléyìí nínú àwọn àdìsí náà tá a mọ̀ sí àdìsí lókòrí sí. عن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا يا عبادي كلكم ضال إلا من أديت فاستأدوني أهدكم يا عبادي كلكم جائع إلا من أطعمت فاستطعموني أطعمكم يا عبادي كلكم عار إلا من كسوت فاستكسوني أقسكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم يا عبادي إنكم لن تبلغوا ضري فتضروني ولن تبلغوا نفس نفعي فتنفعوني àdìsí náà gùn ìlàjì rẹ̀ òun la kàá dé ní ká dúró níbi ìlàjì rẹ̀ yẹn kí Ọlọ́run kó jẹ́ kí àgbọ́yé kó jẹ́ kó wúlò fún wa kó sì wá láǹfààní Ah, gẹ́gẹ́ bá a ti sọ fúnra wa pé àdìsí àfàwà àbúdárà lè ni kí ọlọ́run kọ́ bá wa yọ nísìnyí wọn àti gbogbo àwọn sọ̀hábà náà lápapọ̀ àwọn náà gba alátọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ẹ wo sínsílá ọ̀rọ̀ anábì náà wá gba àwọn alátọ̀dọ̀ ọlọ́run ló fi jẹ́ sí a ó máa rí wípé anábì ò ní sọ nǹkan kan àbí tọ́lọ́ in huwa illa wahyun yuha àbẹ́rẹ́ nǹkan ọlọ́run gangan ló jẹ́rìí ànábì lórí ẹ̀ eléyìí wá wà dísì yìí bó wá wá àbá wa Abu Dharr al-Ghifari gbà wá látọ̀dọ̀ tani látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa A ànábì ní agbá wa látọ̀dọ̀ tani látọ̀dọ̀ ọlọ́run ọba tó dá gbogbo àwọn ẹ̀dá ẹ wú ọ̀rọ̀ tó wá rí bẹ́ẹ̀ táwa wá gbọ́ pé ọlọ́run sọ nǹkan kan. ó yẹ kó yí àwa náà ó yẹ ká máa lórí ká tó sàn kankan nípa eléyìí eléyìí náà jẹ́ àwọn àpèjúwe tó yẹ kó yí wa dáadáa tó wá ní ọlọ́run bá sọ báyìí ní alukur'an àbí ànábì sọ báyìí pé ọlọ́run bá àdékọ́lá sọ báyìí àbá ànábì gan sọ lórí ahọ́n ara rẹ̀ fún wa ẹjẹ́ wo òyìnbó tó ṣe mọ́tò òyìnbó tó ṣe mọ́tò tó bá parí ẹ̀ yóò fi sí yóò fi mọ́nú àsíbẹ̀ ẹ lọ lè wo tí ẹ́ńjìn ẹ bá ti ṣe báyìí nǹkan tó fi ṣẹlẹ̀ ní nǹkan báyìí lẹ́ẹ̀ máa ṣe sí ibi lẹ́ẹ̀ máa rọ ẹ́ńjìn sí ibi omi lẹ́ẹ̀ máa rọ síbẹ̀ ibi epo lẹ́ẹ̀ máa rọ síbẹ̀ eléyìí epo bírèkì lẹ́ẹ̀ máa rọ síbẹ̀ àwọn míì eléyìí àdólìkì lẹ́ẹ̀ máa rọ síbẹ̀ jàmáà nígbà tá a wá mọ̀ bẹ́ẹ̀ tá à sì ń tẹ̀lé instruction yẹn bí wọ́n ní àárọ̀ mi sí àyè máa rọpo síbẹ̀ a mọ̀ pé tá a bá lọ kó síbẹ̀ yóò ṣe kínni yóò bàjẹ́ ibi wọ́n ní a rọ epo sí a mọ̀ pé tá a bá rọ mi síbẹ̀ mọ́tò ò ní lọ ibi wọ́n ní a rọ mi sí tá a bá da ọ́ọ̀lì síbẹ̀ a pé mọ́tò ó bàjẹ́ ibi wọ́n ní a da ọ́ọ̀lì sí a bá da omi sínú ẹ̀ a pé mọ́tò ó nọ́ọ̀kì ọlọ́run ọba tó wá dá ayé tóun náà sọ fún wa wípé mọ́núà rẹ̀ ní òun eléyìí ni ẹ ṣe eléyìí ni ẹ má ṣe kí wàá ní sàwọ ẹdẹ èèyàn tá a wá láyà sọlọ́hún ọba tó dá wa ó ti mọ pé nǹkan báyìí ni ẹ ṣe tẹ́ ẹ bá ṣe nǹkan yẹn òun ni ẹ fi gbégbèsè ayé àlàáfíà lẹ́ẹ̀fi ní nọ́ọ̀kì lọ́rùn lẹ́ẹ̀ ní nọ́ọ̀kì lẹ́sẹ̀ lẹ́ẹ̀ ní nọ́ọ̀kì lójú lẹ́ẹ̀ ní nọ́ọ̀kì létí. ìyẹn lẹ́wàá fi délé pé ẹ̀rí nígbà tẹ́nìkan fẹ́ travel nísìn wọ́n lọ pé epo tí ó lò sí epo lítà tó rà sí mọ́tò rẹ̀ yẹn ibi tó ń lọ yẹn ó gbọ́dọ̀ ra forty litres ah, forty litres ó ti pọ̀jù ah, ah ibi tó wọ́n dé lásìkò táwa yìí ẹ bá ń ta twenty litres náà síbẹ̀ yàrá ká máa fi yí máa nì yòókù lọ ìrọ̀sẹ̀ ìwọ̀n nígbà tó wá ti lo twenty litre ẹ̀rọ tó wá ti tán ọ̀tà kú ojú ọ̀nà nu ọ̀tà kú sí kíni o ọ̀tà kú ojú àfi tí mérekù bá ṣẹlẹ̀ lókù tó bá láwọn àlìjẹ̀nú kẹfẹ́ gbogbo mẹ́. kàrámà èsì wáyé fúnrú àwọn nǹkan wọ̀nyẹn torí pé kíni torí pé òun lọ́dẹ̀jà òun lọ́fà wàhálà fún rẹ̀ kó tó kó lé ibi tí kàrámà ti wáyé ni pé kọjá tọ́lọ̀ máa fẹ́ sàánú ẹ̀ tó náà bá súnmọ́ ọlọ́run dáadáa ọlọ́run mọ̀ sàánú wa já kò mí ó lè wá kíkì mọ́tò kọ́ dáhùn kọ́ wá gbé débi tó ń lọ kó tó kó gbé débi tó jèrè kó sí ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn ẹni rẹ̀ ṣùgbọ́n kéèyàn tó dérú pé eléwọn òun náà ti jìnnà sí gbogbo nǹkan tọ́lọ́run bá lékè ọlá ọ̀fẹ́ òun náà ti máa ṣe gbogbo nǹkan tọ́lọ́run bá lékè ọlá fẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ tàbá wá mà bẹ́ẹ̀ wípé ọlọ́run ló dá ayé tó dáa lójú pé òun ló dáa òun náà ti fi manua síbẹ̀ tó yẹ ká máa fọ́lò nígbà tá a ti ń fọ́lò manua mọ́tò tá à ń fọ́lò manua machine tẹ gbogbo àwọn ẹ́ńjìn wọn tá à ń lò lé à ń fọ́lò àwọn manua wọn pé ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ṣe báyìí ṣe báyìí yọ bàjẹ́ o àní débẹ̀ àwọn náà pé yọ bàjẹ́ owó àmọ́ bí owó ṣe rí lára èwa ṣe bówó ṣe kan wa la bẹ́ẹ̀ náà ni ó kan ọlọ́run náà la káwa náà máa fi nǹkan kan tí ò dáa ká máa ṣe nílé ayé kété pé ó ní ọlọ́run la ṣùgbọ́n yóò máa dùn ah tóun náà tóun náà tó dá kó wá gẹ́sí pé bó ti fẹ́ kẹ́ ẹ lo nǹkan yẹn ẹ ló bẹ́ẹ̀ ẹgbẹ́ tó máa pẹ̀lú ìwé mi tí ó fi yé wa wá táàbì mọ̀ bí nǹkan yẹn bó ṣe rí èèyàn wá yá mọ́tò lọ́wọ́ rẹ nítorí sọ fún àdéhùn tẹ́jọ sọ ni wípé ẹ dákun fẹ́ gbé mọ́tò yìí lọ sílé àná o ẹ fẹ́ gbé lọ láàárọ̀ láyé wá gbé kó tó wá dé wọ́n lè tó bá fọ́ ilé àná ní gbé lọ wọn náà bá fọ gbogbo kẹfẹtì ẹ gbogbo mìíràn bá nù dáadáa pé kó fi lè délé àná rẹ kó tó fi lè jápọlé fún un bẹ jẹmọ nígbà tó wà á rí ọwọ àlòlé fi mọ́tò rẹ ọwọ àlòlé kó gi sí gbogbo inú rẹ ó fi gbogbo ẹ̀yìn rẹ di búlọọkù ó tún wá rí ẹni tó wá ń ké sí ọlọ́kàkẹ́ pé ọ̀rẹ́ mi ń bọ̀ wá o wọ́n fẹ́ tara lọ lè já búlọọkù àti kì í jẹmọ fóònù ní òrì lára rẹ fóònù ní òrì lára rẹ bó lẹ́mí rẹ̀ ṣe rí bẹ́ẹ̀ náà ni ọlọ́run náà tó dá wa tá a bá ní a máa ṣe nǹkan kan àbí ká máa ṣe nǹkan kan tó yẹ kó kọ̀ fẹ́ ká sí fún un bí ó ṣe rí lára wa yẹn náà yóò rí bẹ́ẹ̀ sí sàkáání ọlọ́run náà bó tilẹ̀ jẹ́ sí pé ọlọ́run yàtọ̀ sáwa nǹkan tó wá ní àwa la kò sí kankan tó lè jẹ́ ìnira fọlọ́run àmọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé kò ní wo àwa náà nínú ẹ̀mí òun náà bẹ́ẹ̀ náà ni ò ní wo ọlọ́run bí tó yẹ ká gbé sí nìyẹn nínú àwọn àdìsí tí ọlọ́wọ́n bá àlekè ọlá tó wá sọ fún ànábì sallallahu alaihi wasallam lélẹ́yìí nínú àwọn mánú àká tuntun gbé wá lélẹ́yìí fún òlèmí náà sì wá kíyèsí tí mo mánú àwọn lọ́wọ́ gẹ́gẹ́ bá ti mọ̀ pé mánú àti ẹ máa sọ síbẹ̀ instruction ní a gbọ́dọ̀ máa follow ara àwọn instruction kan lélẹ́yìí náà o ṣẹ̀pẹ́ tí ọba ti follow rẹ̀ nígbà tí àtibọ̀tán rẹ̀ bá dé òun náà jẹ́ ẹ̀ka nígbà mẹkáníkì náà ah, ibi ìwé rọ omi sí o ẹ má rọ omi sí o náà

ẹ rí i pé bá ń pe mẹkáníìkì yẹn mẹkáníìkì yẹn kẹlẹ kó wọn ọ̀ráyè tiẹ̀ mẹkáníìkì lè kó wọn ọ̀ráyè tiẹ̀ tó ló ti mọ̀ pé òun fún ní instruction kọ̀ fọ́lù ẹ̀ àbí kó sì ráàyè tiẹ̀ kọ́ yẹ pé gbà tóun náà owó tóun náà gbà lọ́wọ́ rẹ̀ owó tí ó ṣe kí ni owó tí ó ní ńlá ni tó ló ti fún ní instruction òun ni ò fọ́lù ẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ká máa fi jọ́ọ̀jì ẹ̀ náà wò lára ara wa láàrin ara wa ẹ má ṣe nǹkan yìí nígbà tí ìnira nǹkan yẹn bá dé láti bọ̀ tá nǹkan nǹkan báyìí ni ẹ máa ṣe téèyàn bá ṣe láti bọ̀ tán nǹkan yẹn bá dé èèyàn jẹ ká o kákíyèsí ayé o káwo báyé ti ń lọ o ọ̀rọ̀ tá a wá fẹ́ wọn àwọn àdìsá fẹ́ wọn kàyí náà gbogbo ẹ̀ náà so mọ́ra wọn ó so mọ́ra wọn ká máa dì wọ́n mọ́lẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gbà tá a bá padà tẹ̀síwájú lórí ẹ̀ á padà máa gbàgbọ́ yé àdìsí yìí kan rẹ̀ dáadáa kí lànà bí fi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe wí fún ọlọ́ni ya ìbáàdì àfẹ́rí nǹkan ya ìbáàdì inni àrọ́mdù zulma ala nafsi mo pe ẹ̀yin ẹrú mi inni àrọ́mdù zulma ala nafsi dájúdájú èmi ọlọ́run àrọ́mdù zulma ala nafsi mo ṣe àbòsí ṣíṣe mo ṣe léèwọ̀ fúnra mi wàjà àìtú ọ̀húnbẹ̀ ìnákùn muharrama láàrin ara yín náà kẹ́ ẹ máa wá ṣàbòsí fúnra yín ìwọ ni o ẹ wù bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀n tọ́lọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ wo kẹ́límọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn náà ya ìbádí mo pè yẹn rú mi ẹ̀yin náà máa wò ó nínú education pé abẹ tíjà àwọn èèyàn ọwọ́ àwọn kíláàsì ọwọ́ àti pé àwọn ọmọ wọn fẹ́ máa ṣeré nǹkan kan wọn ò concentrate pẹ̀lú tó ń kọ́ wọn ẹ rí i pé oríṣiríṣi àwọn ah, words làwọn èèyàn máa ń lò bẹ́ẹ̀ kọ́ pé hello my student àbẹ̀kọ́ ni oríṣiríṣi àwọn èdè wọ̀nyí làwọn èèyàn máa ń lò kò sí náà fẹ́ mú bẹ́ẹ̀ òun làá máa ń pè ní ànídà èèyàn pé èèyàn kò sí tí wọ́n fẹ́ ń bì nǹkan yẹn ju wípé ìkìbáàlù ẹ̀rí definition ya eh, ànídà ọ̀lọ́dọ̀ àwọn ọmọ oníkéwu á ní òun náà ní tọ́lábòlè ìkìbáàlù mínàlè mọ̀hátọ́pù بحرف من حروف النداء ينوب منابا منابا ادعو او انادي abẹ́rẹ́ nǹkan ìyẹn ni wípé ó fẹ́ káwọn tó ń pè yẹn kọ́kọ́ sẹ́sírẹ́tì pẹ̀lú rẹ ká kọjú sí ọ ká tẹ́tí gbọ́n tó o fẹ́ bá wọn sọ ẹ ìwọ náà kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ yá ìbáàdì ẹ̀yin ẹrú mi ẹ̀ tún wá wò ó. nínú ọ̀rọ̀ yẹn náà bákan náà ó tún ní nǹkan míì náà lábẹ́ ọlọ́run tó wá sàbí ti ìbáàdì yẹn sọ́dọ̀ ara rẹ̀ pé yá ìbáàdì ẹ̀yin ẹrú mi tòótọ́ ẹ wo nǹkan ẹ̀yin ẹrú mi tẹ bá wà pé èmi mo dá yín tẹ gbà mí gbọ́ lódodo ẹ rí i pé ń bẹ̀ yẹn ọlọ́run ti mọ̀ yín pé àwọn kan bẹ́ẹ̀ nú àwọn tóun dá tọ́ọ̀gì ni wọ́n àwọn yẹn ò ní wọlé sábẹ́ bíi torí kó ti mọ̀ pé bẹ́ẹ̀ wíwí wọn ò ní gbọ́ ṣùgbọ́n ẹni tó bá fẹ́ soríire nínú yín o eh, ẹgbọ́n tí ń sọ yìí o ọkọ wa kàn mọ́lẹ̀ pé inni aramtu zulma ala nafsi ẹ̀wù ga nínú inú kéwù nínú emphasize ọ̀rọ̀ yẹn pé inni ẹ̀rí ṣọ́ọ̀lẹ̀ dájúdájú èmi ọlọ́run ah, aramtu zulma ala nafsi àbòsí ṣíṣe mo ṣe é léwọ̀ fúnra ara èmi ọlọ́run ẹ̀wù ga tọ́wọ́ àrí wàjà tó bá iná kó muharrama ó ṣe àbòsí ṣíṣe léèwọ̀ láàrin ẹ̀yin náà o fàlà àtàdọ̀ lámù ẹ gbọ́dọ̀ ṣàbòsí fúnra yín nínú uslub tá a máa fi pè nǹkan ní haram gbogbo ẹ̀rọ náà bá àlekè látò papọ̀ àwọn ètò jẹ́ gbòógì gbòógì bẹ̀ gbogbo ẹ̀rọ náà bá àlekè látò papọ̀ nínú ìmọ̀ usulul fiqh jurisprudence kọ́ra máa pè wọ́n ní haroma tọ́wálù haroma nǹkan yẹn èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run wa ti lù bí haromtu ẹ̀rí nǹkan fún sẹ́lẹ̀wọ̀ pé èèwọ̀ ni èèwọ̀ ni nǹkan yìí lẹ́yìn ìgbà tó lò yẹn tán ó tún wá ní wàjà altuhu mu aroma abẹ́rẹ́ nǹkan ó ṣe é léwọ̀ fún rẹ̀ ó wá ní wàjà àìtù umu àrọ́mà mo wá ṣe é léwọ̀ fẹ́yìn náà abẹ́rẹ́ nǹkan kẹ́límà àrọ́mà yẹn ó tún gbé wá ń bẹ̀ yẹn gbẹ́gẹ́ bó ṣe lò ó lọ́dọ̀ ara ẹ̀ ó wá gbé wá lọ́dọ̀ tiwa náà pé mo ṣe é léwọ̀ láàrin ẹ̀yin náà ó tún wá lo kẹ́límà náàyù gangan nípa pé fàlà tàtọ́ làmú ànáyù yòfídù mọ́dá yòfídù àtàhárìm èèwọ̀ ní nǹkan yẹn gbọ́dọ̀ débẹ̀ ó túmọ̀ sí pé àbòsí ṣíṣe ká jìnà sí ká jìnà sí àbòsí ṣíṣe ká má ṣàbòsí láàrin ara wa abẹ́ríkà àbòsí tó ga jù lórílẹ̀ láyé lóòótọ́ òun náà ni àbòsí kéèyàn ó múrogún pẹ̀lú ọlọ́run kéèyàn ó múrogún pẹ̀lú ọlọ́run àbòsí ńlá ni ọlọ́run ni gbogbo ẹ̀ náà ni ká sí nígbà tó wọn ọlọ́run gan fúnra wọn kúkú sọ pé àbòsí ṣe òun ṣe léwọ̀ fúnra wọn eléyìí wa nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam pé nínú ẹ̀tọ́ Ọlọ́run hmm, òun náà ni kó ṣe wípé ẹrú rẹ̀ tí ó bá ti mórogún pẹ̀lú ẹ̀ tó sìn gbogbo àwọn àṣẹ rẹ̀ tó tẹ̀lé nínú ẹ̀tọ́ Ọlọ́run àti tó sọ náà ni wípé yudkhiluhu al-janna yóò fi wà al-janna rẹ̀ Ọlọ́run wa kì í ṣalábòsí tó ti jí ọ̀rọ̀ ọ̀rọ̀ fún ọ láti wà al-janna kò ní dijọ́ nǹkan wá tó o bá ti lè kú sórí iṣẹ́ pọ́ sẹ́hùn láyé kò ní fi ọ́ síná bẹ́ẹ̀ náà ni kó ṣe wípé èèyàn náà láyé iṣẹ́ náà lòun náà ṣe ó lè lo fọ́tìlù rẹ̀ wá wù lórí ẹ̀ àmọ́ yóò ní ìtọ́kasí kan náà tọ́lọ́run ó fi ṣe ní tó bá wù lórí ẹ̀ bó tẹ̀lẹ̀ gẹ́ sí wípé bí ọba ṣe é náà kò sẹ́ni ẹ̀ka tí ó bì tó bá sì ṣe nǹkan yóò kò sẹ́ni ẹ̀ka tó gbọ́dọ̀ bí ẹ wá wo bọ́lọ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń bì ẹ̀kọ́ ń bẹ́ ń bi àwọn abala bí yìí púpọ̀ ọlọ́run tó dá wa nìyẹn o ó lóun ṣe àbùsí ṣe léèwọ̀ fúnra wọn ọjà àlùtù bẹ́ẹ̀ náà kún muharrama láàrin ara yín náà ìwọ ni ìwọ ọ̀gá ilé iṣẹ́ abẹ́rẹ́ nǹkan ọ̀gá ilé iṣẹ́ nígbà tí wọ́n gangan fúnra ara rẹ tí wọ́n gangan bá ti corrupt àwọn tó wà lẹ́yìn rẹ náà corruption tiwọn náà lágbára o sì ní lè rí gbà gbogbo àyè tó kálukú wa náà bá wà tá a bá ti ń jẹ́ olórí láàyè kan àwa fúnra ara wa la gbọ́dọ̀ àwa fúnra ara gbọ́dọ̀ kóra wa níjàánu káwa fúnra ara wa kán rí pọ́wọ́ wa mọ́ ẹsẹ̀ wa mọ́ ìrìn wa mọ́ ọ̀rọ̀ wa mọ́ ọlọ́run bá lè jọra ó fi ìhun náà kọ́ wa lẹ́kọ̀ọ́ ni òun tóun dá yín sẹ́ àlóhun ní ìsàbù sí ìdàn ọ̀gá náà wá jòkó lọ́fíìsì wa ń tọ̀ ẹ̀yin ẹ̀yẹn wa o ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o ọ̀tọ̀lẹ́ tó wà ń bí tẹ́lẹ̀ ṣùgbọ́n èmi ni ọlọ́run ṣẹ̀ṣẹ̀ pàkóso bí ilé lọ́wọ́ èyí tó jẹ́ pabambarì nínú àwọn nǹkan tó mú tó lè mú bínú wá òun náà ni kí n rí kẹ́nìkan mú nǹkan tí èsì tiẹ̀ má tiẹ̀ èmi náà wàá ní o lọ́dọ̀ tèmi ara mi mo kọ́ gbé lórí ara mi tí n bá yẹ ti lè ṣe ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ òfin ò gbé èmi náà o èèwọ̀ ni fẹ́mi náà kì í mú nǹkan ní nǹkan mọ́tẹ́yàn ẹ̀rí àwọn ọmọlẹ́yìn wa dẹ́ àwọn ọmọlẹ́yìn wọ́n dẹ́ wọ́n lọ lè wá àwọn nǹkan kankan báyà wọ́n ta nǹkan kan nínú iléeṣẹ́ wọ́n àwọn àtàtàn wọ́n ara mú envelope kan. wọn ara rẹ̀ fọ́gà ọ̀gá ṣẹ́ẹ̀tì yín náà ní sà ọ̀gá wọn béèrè pé eléyìí tẹ mú àyìnbó ti rí gbà àbá àti máa jẹ bí inú sa ẹni náà gba ti yín nì bá àti máa jẹ bí inú kẹ tó dé bí bá àti máa jẹ ẹni náà gba ti yín kí lè máa báwo gbogbo ó kó yóò sì á ṣùgbọ́n ti yín náà tọ́gà àwọn bá ti fi lè gbà yín o ó ti kó bára ẹ̀ náà ní ẹ̀kejì ẹ̀kejì ni wípé ó ti tú àwọn ọmọlẹ́yìn lẹ́yìn pé ẹ má ṣe bàjẹ́ lọ bó ṣe wù yín ṣùgbọ́n gbà tó ń mu wá kódà àwọn ò tí ì sọ fún gan wípé gbogbo nǹkan tó bá ti wọ́pọ̀ kódà gift lásán fẹ́ wá fún gift gift kí ni kí lẹ fún mi kí ni ṣe tẹ fún mi lélẹ́yìí bó lẹ ti rí ẹ sọ bí tẹ ti rí fún mi léyìí tó sì máa ní àwọn ẹ̀rí lórí ẹ̀ tọ́gà bá ti kọ́kọ́ wà pọ́ńṣọ́à lọ́dọ̀ ọ̀tá rẹ̀ tó sì mójútó gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe gba ní èmi fúnra ara mi o ìyìn gbọ́dọ̀ léètì débi iṣẹ́ o kẹ máa rò pọ́gà tèmi ìgbà tó wù ní mọ̀ débi iṣẹ́ ń tèmi o aago mẹ́jọ òun náà ní adébi iṣẹ́ aago mẹ́jọ bẹ́ẹ̀ mi gan bá léètì débi ìlà aago mẹ́jọ bọ́sà yọ sálárì mi o iye báyìí ni ẹ máa yọnu sálárì ẹ tó bá ti léètì bọ́sà ń gbọ́ jàmá nígbà tí ọ̀gá pátápátá sọ yìí hùn tó sì léètì débi sẹ́ńjọ́ kan bọ́sà sì yọ owó ẹ̀ lóòótọ́ oṣù ni ẹnìkan kò léètì ọ̀gá nìkan náà ló ṣèṣì léètì pàtó bọ́sà mo ti léètì ní mo sẹ̀lẹ́ obìnrin rọgbọ́n dá sí ẹ̀yà ọ̀yọ́ omi náà ni tọ́ bá sì yọ ọmọ ọmọ ibi tí wọ́n ń kó lọ. gbogbo àyókù náà máa fi tẹ́ ń kọ́ lọ tẹ́tẹ́ pọ́gà náà ni ó tún lọ gbà lẹ́yìn ọ sí gbogbo ẹ̀ ló máa ti yọ kì í sọ̀dọ̀ ọ̀gá ní dá padà o sẹ́yìn pé ọ̀gá tó ṣe ni ẹni tóun náà wà létí débi sẹ́yìn pé òun náà rẹ̀ sẹ́yìn pé ẹni tóun náà kàn sùn iṣẹ́ ìjọba yìí ṣàṣekú iṣẹ́ ìjọba yìí ṣàṣekú jàre tọba lè ṣe bẹ́ẹ̀ náà ló ṣe ń pupa ikú tì jàmá sẹ́wọ̀n pé àwọn ọmọlẹ́yìn náà wà àwọn náà ò ní í ṣerú nǹkan wọ̀nyẹn mọ́ torí pọ̀gá ti gbé òfin látòrí ara ẹ̀ eléyìí fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé bíyàn bá fẹ́ ṣòfin yíyàn kọ́kọ́ gbé látòrí ara ẹ̀ pàápàá jùlọ téèyàn bá ti ń jẹ́ olórí níbì kan téèyàn bá ti ń jẹ́ alágbára níbì kan kéèyàn kọ́kọ́ rí i pé ara àwọn olùwọ́n kọ́kọ́ kó níjànú àdìsí fẹ́ jẹ́ ká mọ̀ pé tó lórí bá ti kó rẹ̀ níjànú nípìnlẹ̀ gbogbo àwọn ọmọlẹ́yìn náà èyí tó bá kọ̀ tí ó kó rẹ̀ níjànú tó bá fi ọwọ́ òfin mu tó fìyà jẹ n ò náà tọ́ka sí gẹ́gẹ́ bíi pé ìwà ni bẹ́ẹ̀ náà sì ń kaba yìí bẹ́ẹ̀ náà sì ń kaba yìí bẹ́ẹ̀ náà sì ń kaba yìí ìyẹn ló fà á lọ pé nípa rẹ̀ nísàlẹ̀ àdìsí yá padà débì kan bẹ́ẹ̀ tọ́lọ́ wọn bá àlè kọ́lá ní láńtẹ́bìlì ògúdù rí kò sí nira àkàkátà ilé fi kàn mí allegation ò lẹ́yìn fi kàn mí pètè bí wọn náà ṣe báyìí kò ṣe báyìí kò sí tẹ̀wẹ̀ pé tọ́gá kaba ń dabì kan tí ń fìdí náà àwọn èèyàn tó lágbára rárá tó lè má àwọn èèyàn àwọn èèyàn máa sọ̀rọ̀ náà lọ́wọ́ lẹ́sẹ̀ ni single mistake báyìí wọ́n fàyàwó náà ni bóun náà ṣe báyìí bóun náà ṣe báyìí bóun náà ṣe báyìí torí ìdí eléyìí gbogbo ẹni tí ó bá ti fẹ́ wọ́n kọrú àwọn nǹkan bẹ́ẹ̀ máwọn òun náà gbọ́dọ̀ ṣọ́ra ni o gbọ́dọ̀ wà kẹ́fù anabi wa ń sọ fún wa yìí pé ọlọ́run ní inni aramtu dhulma ala nafsi àbòsí ṣíṣe ìwọ ni o fẹ́mi ara mi láàrin ẹ̀yin náà ìwájú ojú ìwọ fọlá tàdọ lámù ẹ má ṣàbòsí fúnra yín ẹ má ṣàbòsí láàrin ara yín mélòó mélòó ẹlòmíín lónìí torí ipò torí ọlá kó sì ṣàbòsí fún ọmọ yàrá kejì rẹ̀ inú àbòsíṣe ni kéèyàn parọ́ mọ́yàn inú àbòsíṣe ni kéèyàn gba dúkìá dúkìá tí èsì tẹ́ni nínú àbòsíṣe òun náà ni kéèyàn ọmọ ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti fi lè yí nǹkan títẹ nǹkan tẹnìkan kéèyàn sọ di tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ arábìnrin tẹ̀síwájú pé yá ìbáàdì mo pè yẹn rú mi kullukum dallun ó ní ọlọ́run jẹ́ kó yọ gbogbo yẹn náà lẹ́ni tí ọmọ àná tẹ́lẹ̀ o illa man hadaytuhu àyàfẹ́ tèmi náà bá fọ́nà mà tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ pásítà àdúrú ní ẹ̀yà wáyé mànà sọ́dọ̀ èmi ọlọ́run àdínkùn èmi náà bá fọ́nà mà yìí abẹ́rẹ́ nǹkan ẹ wo ọ̀rọ̀ ọlọ́run bí ànábì ti ń gbé kalẹ̀ fún wa ọlọ́run ní kullukum dallun gbogbo yín náà lẹ́ẹ̀ mànà tẹ́lẹ̀ ilamani adaitu u àyàfẹ́ ntẹ́ mi ọlọ́run bá fọ́nà mà pásítà àdúní ẹ̀wá mà nàṣọ́dọ̀ mi ọlọ́run abẹ́rẹ́ nà. ẹ rí i pé ntí ó ṣẹlẹ̀ láàrin the seconds nígbà tí yẹn ń sọ̀rọ̀ lọ́wọ́ yìnyín ọmọ wà á lámú ilmaliyahu mi wàlẹ̀ amsi kọ́bìlahu wà á mi wàlẹ̀ amsi kọ́bìlahu walakin an ilmi ma fi gọdi ami ọ̀kan náà ọ̀jọ̀gbọ́n lọ sọ bẹ́ẹ̀ ó ní wà áálám bí ti ń sọ̀rọ̀ lọ́ọ̀yì áálámù ilmẹlíyàwó èyí tó ti ṣẹlẹ̀ lónìí kó tó dásìkò tí ń sọ̀rọ̀ náà làbá ń sọ ní tó ti ṣẹlẹ̀ lónìí mọ mọ abẹ́rẹ́ nǹkan wàlẹ̀ amsi kọ́bílà wo àti tó ṣẹlẹ̀ lánàá tó ṣáájú òní o mọ mọ àwọn eléyìí wàlákìn ṣùgbọ́n o àní ẹlẹ́mì máa fi gọ́dí àmì nítorí ọ̀sẹ̀lẹ̀ lọ́la àfọwọ́ ni ọ̀la tá a fà gbà lérò sẹ́kọ̀ǹsì sígbà tó bá tún sọ̀rọ̀ yẹn lọ́wọ́ yẹn náà ló ti bẹ̀rẹ̀ lọ́la àwọn ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ àní ẹlẹ́mì máa fi gọ́dí àmì nítorí ọ̀sẹ̀lẹ̀ láàrin ìṣẹ́jú kan sí kejì ń ó wá di ọjọ́ iwájú àlùsọ̀wò tó bá rí bẹ́ẹ̀ ara bẹ̀rù náà dọ́ọ́lù náà ni àìmọ̀ náà ni èèyàn mọ̀ ètè yìí ó ṣe lórí ẹ̀ náà ni gbogbo nǹkan tó bá ti wá máa tó ṣe lórí ẹ̀ gbogbo àwọn ìgbésí ayé tó fẹ́ gbé pílánì rẹ tó fẹ́ là kalẹ̀ ọlọ́run ní gbogbo yín mọ̀ ètò ìṣe déédéé mẹ́ o kò sẹ́ni tó mọ̀ ètò ìṣe déédéé mẹ́ o tẹ́ ẹ bá ti wá mà pásítà àdúrú ni èmi náà bá ní ẹ wá lólùmọ̀nà èmi náà bá ní ẹ wá lẹ́ni tí ó sàtọ́kùn yín lórí ọ̀nà ìgbésí ayé yín pé ọ̀nà bó la fẹ́ rìn ìgbésí ayé wa tọrọ òfin níbàjẹ́ èmi ọlọ́run ni ẹ máa wá ní olùmọ̀nà lórí gbogbo ìdáwọ́lé ìdọ́kànlé kódà ìgbẹ́sẹ̀lé yín èmi ọlọ́run ni ẹ wá ní olùmọ̀nà lórí ẹ o àdìsí yìí bó ṣe mọ̀ yẹn ó kó gbogbo oríṣiríṣi nǹkan sínú lóbi kẹsí bọ́lọ̀ náà gbé àwọn oríṣiríṣi lànà tá a máa gbé kalẹ̀ tá a fi lògbèsè ayé kalẹ̀ wọn wá ní wọn bímọ ẹ lọ wọ àkọsẹ̀jayé ẹ wò níyìn lẹ́yìn tó sì yẹ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù oríṣiríṣi táwọn èèyàn ń wò lónìí gbogbo àwọn bí ẹbọ bí ẹbọ ni wọ́n ń gbè sínú ìgbésí ayé àwọn èèyàn pàápàá jùlọ àwọn fíìmù oríṣiríṣi Yorùbá àtàwọn oríṣiríṣi fíìmù míì náà bí ẹbọ bí ẹbọ òní ń gbèsè mi àwọn èèyàn lẹ́nu wọn ni ẹ lọ wo àkọsẹjá yẹ ni tẹ bá ti lọ wo àkọsẹjá yẹ èyí ni wọn máa gbé kalẹ̀ gẹ́gẹ́ wọn á lọ lè wo tọmọ mi wọn á ní ọmọ àwọn àwọn èèyàn náà o <laughs> àgbákòde wọn èèyàn náà o wàá yá yọ wàá yọ ayọ̀ pọ̀ra wàá di ọmọ ayọ̀ tí ó dojú ẹ̀dá alẹ́ ẹ̀ sáàmọ́ náà ẹ̀ sá wàá di ní wúlò ṣètọ́nì ni mú àǹkan yẹn wá kí gbèsè ayé ọ̀hún ọmọ òun kọ́ bá lè bàjẹ́ káwọn òbí tó bí náà káwọn náà bá lè tẹ̀lé kí wọ́n bá lè dọ́mọ lẹ́yìn èsù yóò gbẹ̀dẹ̀ kíá mọ̀. wọ́n wà ní ẹ̀ lọ́wọ́ àkọsẹ̀jáyé ẹ̀ ibi tó ti lọ léwọ́ àkọsẹ̀jáyé òun bẹ̀rẹ̀ nígbèsè ayé ọmọ òun ti dàrú bẹ̀rẹ̀ nígbèsè ayé fámìlì òun gangan ti dàrú. kí ló bá wọn wá ìmọ̀nà sọ́dọ̀ ọlọ́run pásítà àdúní tí ànábì ń sọ nìyẹn ẹ wá ìmọ̀nà sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá bímọ kí ni tọ́lọ̀ ní a ṣe kí ni tá ànábì ní a ṣe àbọ̀ fẹ́ dáwọ́lé iṣẹ́ kan ó sì wá lọ abaláwo pé dákun ẹ bá ń wò wò iṣẹ́ tí mo fẹ́ dáwọ́lé ni ṣé iṣẹ́ náà ṣe yọrí sí dáadáa tó bá wá wò gára áá iṣẹ́ yóò yọrí sí dáadáa kódà ó lówó mẹ́ta burata kódà wọ́n mọ̀ ọlọ́tún wọ́n mọ̀ olóṣì gbogbo ayé ni ọmọ ìlú mọ̀ọ́ká lọ́mọ jẹ́ ìdíṣẹ́ náà tọ́wọ́ wá bẹ̀rẹ̀ sẹ́ẹ́ tààrọ̀ òní bá tọ̀sán tọ̀sán òní bá talẹ́ yóò wá padà jẹ gbèsè kó díẹ̀ yóò wá padà lọ́dọ̀ àbáyé wọ́n wá padà sí ẹgbẹ́ ah iṣẹ́ ni wọ́n ní iṣẹ́ ni èsì iṣẹ́ rẹ̀ ah síbẹ̀ yìí lẹ sọ́njọ́ ní ìpẹ́sẹ̀ òun ni ah òun náà ò ní lè wí bẹ́ẹ̀ fún abala òun o ṣùgbọ́n òun ẹ̀kọ́ làákàyè rẹ̀ kọ́ ẹ̀kọ́ lè sọ bẹ́ẹ̀ làákàyè rẹ̀ ò ní darí síbẹ̀ títí làákàyè rẹ̀ dá padà sí ẹ̀ pé bàbá òun ò rí náà dáadáa ni ẹ̀ ń tọ́ ẹ̀sẹ̀ rí náà lélẹ́yìí abẹ́nìkan ẹ̀hẹ́n babaláwo tó gbóná leléyìí babaláwo tọ̀hún tutù nítorí tó gbóná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀nà táwọn èèyàn fi ń dàgbèsè ayé wọn láàmú bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ló bá fẹ́ lọ́kọ àwọn fẹ́ níyàwó yọ gbalẹ̀ àwọn yẹ̀mí wò lọ àwọn wàá pe àwọn wàá pe dúdú ní funfun fún a ti sọ̀kan múra wá bí rì ẹnìkan tí wọ́n lọ fẹ́ lọ ọbẹ̀ ní ọbẹ̀ lọ́kọ wọ́n wá sọ fún àwọn òbí rẹ̀ ńlé àwọn òbí wa ní à ah, ọ mọ̀ pé ẹ ní ibi bẹ̀rẹ̀ rọ̀ nǹkan tó dáa ní o ṣùgbọ́n bí wọ́n parí ẹ̀ síbi tí ò dáa ni à ah, ọ mọ̀ pé gbéyàwó àbí ìlọlé ọkọ à ah, nǹkan kékeré kọ́ kéde nǹkan tẹ́ àwọn fọwọ́ kékeré mú bẹ́ẹ̀ ni ló tọ́ nú ẹ̀sìn kéde ní àwọn fọwọ́ kékeré mú ṣe ìpínlẹ̀ bẹ̀rẹ̀ rọ̀ tó dáa ni ọmọ náà wá gbọ́rọ̀ kí wọ́n lòun ó ṣe à lọ tẹ̀lé mi lọ láwọn àfáà lọ yẹ̀ wò láwọn àfáà wa lọ yẹ̀ wò bẹ́ẹ̀ ni tàbá yẹ wò tí a bá wá sọ ọ̀hún ìhun láti wá tẹ̀lé àwọn àni à àwọn nǹkan táwọn àbá ti sọ fún àwọn ẹni pé ayé yẹ nǹkan wò àwọn bá yàrá tó bá yẹ pé mo bá bí ọ àti tí wọ́n sẹ́ mo bá bí ọ lókù ọmọ bá kó sínú ìdààmú pé ah ah ilé ìwòlò tó kó sí nítorí ọlọ́run àwọn bá ń tọ̀ ẹja lọ ọmọ bá gbà kámú ọmọ gbà túláàsì ọmọ tẹ̀lé wọn débẹ̀ wọ́n nígbà wọn débẹ̀

ọ oh, alẹ́ lómi tó tún fẹ́ tọ́wọ́n bá tún ọmọ tọ́wọ́n bẹ̀rẹ̀ tún ronú pé ah, eh, òun tún lẹ́nìkan òun lẹ́nìkan kí ló kọ tiẹ̀ Jamiu lòún jẹ́ abẹ́nìkan wọ́n bá fún Jamiu náà wọ́n bá sẹ́ni ah, Jamiu ni wọ́n bá wò náà ó tún dà á àbí ṣe ń dà ó wò lọ ni ah, Jamiu yìí ló kún Jamiu ló yẹ fẹ́ Jamiu lọ́kọ rẹ tó jẹ pé ẹjọ́ gbogbo sí ayé àlàáfíà kò ní sí fún yín ẹ bí ẹ ẹ ẹ bí ẹ rẹ̀ dáadáa ńgbà náà yóò máa ṣẹ́kù ẹ máa jẹ yóò máa ṣẹ́kù ntọ́ ọ̀dà sẹ́wọ́n ti tán báwọn sẹ́kù sí nǹkan dáhùn kò sí nǹkan kẹta ẹ̀ ṣe sí gbèsè ayé alábẹ́ alẹ́ máa gbé ìyá náà gbé ṣe sọ fún ọ mo ní kò já wá bí báwa pé nísìnyí ètò ọ̀fẹ́ fẹ́ kankan náà náà kọ̀ kọ̀ bọ́ sí o ẹ sáàjà lọ ẹ já lọ ẹ ṣeun nígbà wọn adójú ọ̀nà ni mọ̀ ìyá mi. àbá yìí olódo làbá yìí á kí ló sọ alólódo làbá yìí kí ló dé tóde náà ní jẹ́ jámi tóde tóun dáa kọ òun náà ní jẹ́ jámi òun náà ní jókòó méjèèjì ó ti wá di pé ẹnìkan sọ ẹnìkan ọkọ lè kọ bọ́ sí tó padà tó sí irú ìwọ lọba yìí irú májìkì ìwọ lọba yìí tó lò fún mi yìí jẹmọ ìjọjì ó yé wa náà nìyẹn pé a ní nǹkan ìyẹn ọ̀dọ̀ Ọlọ́run là á wá mọ̀nà sí lórí gbogbo tá a wá fẹ́ dá wọlé òun làbí ní sọnù sẹẹpẹ tọlọ́run ọba ní kí irú làákà ìyẹn wá sórí ọmọ ìyẹn ń bẹ yẹn kọ́lọ́run ti sàánú ọmọ yẹn láti gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ fọ̀nà mọ̀ òun náà sọnù nìyẹn òun náà sọnù nìyẹn kódà látara ṣètọ́ni ó kó sínú ẹ̀mí ẹ̀ ah tí wọ́n sọ yìí bẹ́ẹ̀ rẹ kó rí lóòótọ́ bó ṣe nílò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtẹ́lọ yẹ nǹkan wò ní ìtọ́ dàgbé sáyé ẹlòmíì rú jù àwọn lọ níbi kọ́ lọ yẹ nǹkan wò ìjọba wa sọ fún yẹn òun náà ni ó dì mọ́wọ́ òní ọmọ wa gbégbé sí ayé rẹ̀ ní ọmọ gbére lórí ànábì sì kọ́ wa gbogbo ní tá a bá fẹ́ ṣe ká sì istikhara tá a bá ti ṣàdúrà istikhara ká táwa kálí àlọ́lá ká gbára lọ́lọ́run lórí yòókù ètò ọ̀nà bá gáìdì wa lé lórí ìdí ń jẹ́ sèkà tó o bá ti sàdúà tó o bẹ lọ́run lórí nǹkan lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ pẹ̀lú bọ́lá ànábì tí ní àṣẹ ní sèkàrà èyí tẹ́mi rẹ bá padà fà sí tó bá padà sí ìtọ́nà fẹ́ kó sí nìyẹn o ò sì ní sàbámà lórí ẹ̀ pé a bí mo sì wá sàdúà lọ́rọ́ tó wá rí báyìí bọ́lọ̀ ti fẹ́ kí nǹkan orí gan lórí yẹn akálàsì káà náà sì kí ni o káà náà pa òfin ọlọ́run bàbá ti lágbára wọn káà náà tẹ̀lé òfin ọlọ́run bàbá ti lágbára wọn ìyẹn ló pa àtẹ́bí jẹ́ sí pé ọlọ́wọ́n bá àdékọ́ láwọn afẹ́ká ṣe kíni o ọ̀fẹ́ ká wá mọ̀nà sọ́dọ̀ wọn ọlọ́run kí wọ́n làwọn mọ̀nà rẹ̀ tó kú kalẹ̀ òun náà ní alukur'an níta bá ti fẹ́ ṣe èkó kí alukur'an sọ nípa ẹ̀ níta bá ti fẹ́ ṣe anábì tó lọ́n fa alukur'an rán kí ni ká tó sọ nípa ẹ̀ pásítà adú ní ẹ̀wá mọ̀nà sọ́dọ̀ èmi ọlọ́run tẹ́ bá ti wá mọ̀nà sọ́dọ̀ èmi ọlọ́run ahadikun ifọ̀nàmọ́yìn ẹ̀ lábàáyọrí lórí ìgbésí ayé yín ọ̀rọ̀ ọ̀run yín ló sì tún ní dàrú ìjọ kálukú wọn kà fojú wo sùn lẹ́ni gbèdọ̀ ọ̀rọ̀ nàìjíríà dé bó lọ̀rọ̀ núlé tiwa gẹ́gẹ́gẹ́ fúnra wọn bolódé kí la fi ń ṣètò gbèsè ayé wa nù yàrá wa kí la fi ń ṣètò gbèsè ayé wa nídìí iṣẹ́ wa tá à ń ṣe nídìí owó wa nídìí gbogbo àwọn kankan tá à ń dáwọ́lé kí la fi ń ṣe ìmọ̀nà wa kí la gbọ́kànlé mẹ́ ṣé tọlọ́run ni àbí ìmọ̀ ọ̀làjú òde òní torí pé ọ̀nà kan tó nìyẹn náà eléyìí tá a sọ yẹn ẹlòmíín ló bìlífù bí ká lọ wo nǹkan ṣùgbọ́n ìmọ̀ tọ̀làjú òde òní yẹn ó ní àwọn ìròrí àwọn aṣáájú gẹ̀rìbíyà yẹn ń bẹ lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ bí àwọn falisafa bí èmi ni àwọn aristo paflo albert àti gbogbo wọn bẹ́ẹ̀ láwọn tó ṣe pé àwọn wọ̀nyí à lè darí wọn sínú islam tá a bá ní tó wúlò tí islam ọ̀ta kò lára wọn kò sábúrú ń bẹ̀ ṣùgbọ́n àbá ti rí pé nǹkan yìí àwọn bá ti sọ pé nǹkan yìí ọba àmọ́ àgbọ́dọ̀ rí wọn gẹ́gẹ́ bí pé wọ́n lajú àbí wọ́n mọ tí wọ́n fẹ́ ṣe ju ọlọ́run lọ torí pé ọlọ́run tó dá ọlọ́run tó dá wọn tó sì dá ànábì ọlọ́run rí wọn lẹ̀ kó tó gbé sẹ́nà ànábì gbogbo ẹni tó wáyé pé léwu ló wà nínú ẹ̀mí rẹ̀ ìtumọ̀ tí ń sọ ni wípé ànábì tọ́lọ́run rán wá sáyé kọ̀ mọ́sẹ́ jẹ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn ó pe ànábì nírọ́ nìyẹn tó dìde eléyìí anabi sallallahu alayhi wa sallam anabi ní kullukum dalun gbogbo yín náà lé ní àná illa man adaytuhu àbẹ̀ntì máa fọ́nà mọ́ pásítà àdúró ní ẹ wá mọ̀nà sọ́dọ̀ èmi ọlọ́run àhàdíkùn máa fọ́nà mọ́ yìí o pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tá a dùn náà nílé ni abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ gbogbo wa náà pátá gẹ́gẹ́ bá anabi sọ gbogbo wa náà láàmà náà o ṣùgbọ́n ìrẹ ọlọ́run lọ́ba ti sekẹ́ni o ti fi ní ìmánà ìmánà ilé ìdáwà gbà lérò bíi kì í ṣe pé lórí ẹ̀sìn tá à ń sìn náà o ìyẹn ó kó àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò sínú lórí bá a ṣe máa ṣe àwọn ìlànà ìjọsìn wa tá a ti mọ̀ pé Islam bá a ti máa ṣe a máa béèrè mọ̀nà lórí ẹ̀ lórí ìgbésí ayé wa a máa béèrè mọ̀nà lórí ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba àbátọ́dá gbogbo wa látara bẹ́ẹ̀ ó sì gbé àwọn nǹkan tá a máa fọ́ lóhun yẹn ó ti gbé kalẹ̀ nípa sọ fún alẹ́ kan pé nínú àdìsí níbẹ̀rẹ̀ àmú àpèjúwe manual tí àwọn òyìnbó tó máa ṣe gbogbo nǹkan tí wọ́n gbé tì bẹ́ẹ̀ náà nílé iná jẹ́ ìmọ̀nà tọ́lọ̀ ní àwáyé ó ti fi manual kalẹ̀ òun náà ni ọlọ́run wí ànábì sọ àwọn àfẹ́yẹ̀ ni eré wọ́n tú ọ̀rọ̀ ọlọ́run wọ́n tú ọ̀rọ̀ ànábì ní ìbámu sí tí ó tako tọlọ́run tí ó tako tànábì sallallahu alaihi wasallam abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ̀ kó fara ṣe kòńgẹ́ àánú ẹ̀ kó fara ṣe kòńgẹ́ àánú ẹ̀ lórí gbogbo ìdáwọ́lé ìdọ́kànlé ìgbésẹ̀ wa kọ́lọ̀ kó jẹ́ aláṣeyọrí lórí ẹ̀ bẹ̀rẹ̀ àmàtí ìyá arhamu rahmin lórí ara wa lórí àwọn ẹbí wa lórí àwọn ọmọ wa lórí ìyàwó lórí ọkọ ọlọ́run kó jẹ́ ká ní àṣeyọrí dáadáa bẹ̀rẹ̀ àmàtí ìyá arhamu rahmin bẹ̀rẹ̀ àmàtí ìyá arhamu rahmin gbogbo tí ọ̀wà lálàáfíà pátá ló ń sábà wá fún wa lálàáfíà tó pé gbogbo wa náà ti yẹ pé ìkan sí kejì náà ti ń ṣe ó kálukú ọlọ́run kọ́mọ́sá wò wá sàn bí tá a bá ti ní àwọn àárẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ àmọ́ ti yá arahamu rahmin látara àárẹ̀ ọkàn ni àárẹ̀ ara ni gbogbo oríkèéríkè nínú omi nínú san nínú ara ọlọ́mọ́sá wò sàn ọlọ́run bẹ̀rẹ̀ àmọ́ ti yá arahamu rahmin وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته